adúpẹ́lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ọba alágbára jùlọ ọba tó mú wa bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan pẹ̀lú ayọ̀ àtàláfíà tó adúpẹ́lọ́dọ̀ ọlọ́run ẹ̀wòye tí sàárì wa náà tó dìlé ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀ adúpẹ́ o alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rabbil alamin ọlọ́run o bá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà yọlọ́mọ́sàjà parí ẹ̀kọ́ dáadáa pẹ̀lú ayọ̀ àtàláfíà wọ́n ní àkọ́kọ́ rámọ̀dáná ìkẹ́ ìgẹ̀ ni àárín rámọ̀dáná àforíjì ni ìgbẹ̀yìn ni àkọ́kọ́ rámọ̀dáná mẹ́wàá àkọ́kọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àárín mẹ́wàá èkejì ní jẹ́ bẹ́ẹ̀ ìgbẹ̀yìn rámọ̀dáná ní mẹ́wàá ẹ̀kẹta ọlọ́run gbogbo ẹ̀ pátá fi bá já fi ọlọ́run nẹ́bí ọlọ́run mọ́sà gba àwẹ̀ náà fún wa o ọlọ́run mọ́dà lù wá láyà ọlọ́run wọlá wípé àwẹ̀ tọdún yìí bó o ti fẹ́ ká gbà á là ń gbà á hmm, inú ilé wa là ti ń ká sámú inú ilé wa là ti ń kí àwọn ọ̀run wa ẹ̀rí àlè lọ mọ́sálásí àlè lọ jímọ̀ àlè lọ kan àmọ́yé wọ ọlọ́run o àmọ́ afọlá Ramadan náà bẹ̀ wọ ọlọ́run ní ti ń jẹ́ ogun corona virus yìí ọlọ́mọsàbà ká kó lù pátápátá báwa ká kó lè yẹn ká mọ̀ tiẹ̀ gbúrú ẹ̀ mọ́ ká mọ̀ rí i mọ́ ọlọ́mọsà ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run gbàdúrà wa kó dùn wá nú kó ṣe dáadáa fún wa ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ètò àwa tọrọ kẹtọrọ gẹ fún àlàyé lọ́run ànábì Muhammad ẹni tọ́lọ́run ọba ránṣẹ́ tó fi ránṣẹ́ sáyé láti mú wa kú òun òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ọlọ́run ìkẹ́ náà kọ́ dọ́dọ̀ àwọn aráalé ẹ̀ àtọ̀dọ̀ àwọn sàábì ẹ̀ orí ètò tẹ̀ wá náà ni Ramadan Kareem èmi atọ́kùn ètò Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni mo kalẹ̀ sórí ètò láàárọ̀ yìí kó tó di pé àmú lọ wo eré oníṣe tá a máa ń wò ní gbogbo àràárọ̀ Mm, ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn olóore wọ́n ní èèyàn yinyinyin kẹ́ni lè sè míì adúpẹ́ lọ́wọ́ àwọn ti èjìká tí ọ̀jẹ́ ká sọ bọ́lọ́run ẹni àwọn bàbá wa alhaji wa Dr. Ahmed ọ̀lànìyí sọ̀làhùdín bàbá dáadáa ọlọ́run níjẹ́ màpadà sí ibú ẹ̀ ní màpadà sí gbà aláṣẹ àtolúdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tí wọ́n kàlọ́ sí number thirty three Victoria Arobieke Street ní Lekki phase one nílùú Àjá lọ́hùn-ún ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ o kẹrẹkẹrẹ kẹrẹkẹrẹ iléeṣẹ́ náà di forty years allahu akbar ení èjì ẹ̀ta ẹ̀rin forty years láti nineteen eighty títí di twenty twenty tá a wà yìí ọlọ́run o musa wọlé àwọn ẹni ọlọ́run wọlé ajé ọ̀kan ọlọ́run ọlọ́run iléeṣẹ́ náà ọlọ́mọjọ bàjẹ́ láéláé ọlọ́run jọ máa lọ sókè sí ni àwọn náà ni wọ́n ń provide solutions gbogbo tí ń bá ń jẹ́ insurance problems pátápátá ẹ bá ti kàn sí wọn lọ́rọ̀ insurance ọlọ́run ọba yín yanjú ẹ̀ adúpẹ́ pẹ̀lú bàbá ọlọ́mọ sábà dúró tì yín o ọlọ́mọ bá wà pẹ̀lú yín o ọlọ́mọ Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá mójútó lè sẹ́nà Mr Dele ọlọ́mọ bá gbàdúrà yín ọlọ́mọ bá dúró tì yín Mr Ayo ọlọ́mọ bá wà pẹ̀lú yín o ọlọ́run ní dà yín láàmú ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run ọ̀dájà àdùn ní kalẹ̀ fẹ́yìn náà yóò wà lábẹ́ ẹ ti dúró ti bàbá ẹ dúró tì wọ́n lójú ẹ dúró tì wọ́n lẹ́yìn gbogbo ògbà lẹ́ mójútó lè sẹ́nà gbogbo tọ́lọ̀ sí fẹ́yìn náà lórí ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim now àwa dúpẹ́ pàtàkì lọ́wọ́ alhaji wa muhammad qasim àríyọ junaid pẹ̀lú pátáwọn náà kó lórí tòwá lọ́dún yìí ọlọ́mọ sábà dúpẹ́ fún yìí o ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run náà muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí a tún retí lórí ètò yìí pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ máa bá wọn pàdé lórí ètò wa ramadan kareem ẹ pàtàkì bàbá alálùkọ́rán láti ìlú ìlọrin àwọn náà máa darapọ̀ mọ́ aláìpẹ́ àwọn àjọ nawarudeen àwọn náà máa darapọ̀ mọ́ aláìpẹ́ àtàwọn àjọ míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn ramadan kareem lágbára ọlọ́run ṣáàlà wàá padà wẹ́n tó tún kù náà tẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ wa à ń retí yín à ń retí ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ẹ pè mí tẹ́ bá ti pè mí bẹ́ẹ̀ ti ṣe màá ṣàlàyé ẹ̀ fún yín tí ó fi rọrùn tẹ́ fi délé iṣẹ́ wa ń bí gbogbo ẹ̀ pátá ni ọlọ́run ó ṣe ní rọrùn ọlọ́run ẹni ọlọ́run ká má wulẹ̀ dẹ́nà pẹ́nu àwọn èèyàn ti ń jara pàtì wípé ẹja lọ wéré ẹja lọ wéré ẹja lọ wo eré tàárọ̀ yìí ti àní hmm, kí ni nǹkan tẹ́ eré náà fẹ́ kọ́ wa ǹjọ́ da kó lóyún kó máa gbà àwẹ̀ Ramadan ẹni tó lóyún amoyún aboyún mosùn mọ́mọ́jọ́ sọ́dà akọ́ máa gbà àwẹ̀ Ramadan kó dé ara òun lè ara òun lè òun lè gbà òun lè gbà káàsì di pé àwẹ̀ yìí wọ́n e, e, e, nira kílẹ̀ tọ ọkọ tó yẹ kó ṣe kílẹ̀ yẹ kọ́kọ́ ṣe tírú ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká lọ wo eré náà tábà ń padà bọ̀ á darí wọlé pẹ̀lú èmi àtàlejò mi ni ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ gbádùn gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí bàbá wa ṣe fún wa láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ ń tà ń pè ní ìjà abẹ́lé àwọn tí máa ń ṣẹlẹ̀ nínú ilé tí ń fa wàhálà ṣáàrí pé àìsàn ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfárawá ni gbogbo ń tá a ṣe láàárọ̀ yìí pátápátá ìfárawá ni wọ́n ń pè àwọn àwọnú ọ̀rọ̀ gangan nígbà tí bàbá padà wá láwọn àwọnú ọ̀rọ̀ gangan wọ́n wá ṣàlàyé fún wa pé tọ̀ kí wọ́n á ní ń fà á kí wọ́n á ní solution tí nǹkan máa ń fa nǹkan kí wọ́n á ní ọ̀nà àbáyọ gbogbo ẹ̀ ní bàbá òyìnbó fún wa lọ́nà tí Islam gbà gbé kalẹ̀ gbogbo ń tọ́lọ́ ń fẹ́ gbogbo ń tọ́lọ́ ń wí nípa bí wàhálà bá ń ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó àti pé kí ni máa fa wàhálà gan láàrin tọkọ-tìyàwó gbogbo ẹni bàbá máa padà wá bá wa yanjú pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n afẹ́kọ́ máa jẹ́ wà sí gbogbo ẹ̀yin ọkọ àtìyàwó tẹ̀ ń wò mí ẹ jẹ́ kí Ramadan yìí jẹ́ sábàbí fún yín tí gbogbo ohun tí máa ń bẹ láàrin yín ní dùúkùrù àti gbogbo ohun tí máa ń bẹ láàrin yín ní ní kọ́nùkọ́ gbogbo ohun tí máa ń bẹ láàrin yín ní wàhálà ní ìjà ẹ jẹ́ kí Ramadan jẹ́ sábàbí fún yín tí gbogbo ìjà yóò sì fi parí yányán ìyẹn lẹ́ẹ̀fì sóríire níwájú ọlọ́run wọ́n ọkọ tó ń báyàwó rẹ̀ jà kí ramadan tó dé bí ramadan ẹ̀ ṣe sábà pé ah, tí kì í bá sọlá ramadan ìbá ti parí ẹ̀ jẹ́ kí ramadan jẹ́ sábàbí tó fi parí ẹ̀ wọ ìyàwó náà tó ń bọkọ̀ ọjà jẹ́ kí ramadan jẹ́ sábàbí tó fi parí ẹ̀ ìyẹn lẹ́ẹ̀fì sóríire níwájú ọlọ́run tó pé ramadan ìyẹn gbọ́dọ̀ máa gbà á kí ọkọ máa bínú sí ìyàwó kùsì lóhùn gbàwẹ̀ àbí kí ìyàwó máa bínú sọkọ kùsì lóhùn gbàwẹ̀ ẹ̀yin méjì àwọn ẹ̀yin ọ̀kọ́jà nu yàrá yín tẹ̀ ti ń gbà o torí pé nínú tọ́lọ́run ó fi gbàwẹ̀ lọ́wọ́ wa náà ní kí inú wa mọ́ inú wa gbọ́dọ̀ mọ́ mọ́ báyàn jà mọ́ dìyàn sínú mọ́ jẹ́ nìkan torí pé ayé tá a ti ẹ̀ ń lò lọ́wọ́ ikọ̀ gba ká máa dira wa sínú ẹ dákun ọjọ́ mélòó la mọ̀ tá a lò láyé tá à ń wẹ̀ wurin ayé tó yẹ pé èèyàn sùn kò jímọ̀ yìí ayé tó yẹ pé ntọ́ lọ lé lọ sùn ìgbà tí ilẹ̀ bá máa fi mọ wọn lò ti kú ayé tó yẹ pé ntọ́ lọ lé lọ jẹun ìgbà tí ọba tí ọba di jọ́kejì wọn ní lágbájá tó lọ lé lọ jẹun lánàá kọ̀ mọ̀ sí mọ́ ayé tó yẹn ń jáde tí ò padà wọlé mọ́ à kí làwọn á ní bẹ̀rù ọlọ́run sí ká mú gbogbo nǹkan very simple ká mú ní tíntínní ẹ má jẹ́ gbogbo nǹkan máa ká wa lára ìyá kan mo ṣe wáàsí fún níjò ní ọlọ́run sì ní kí yá náà tètè gbá wáàsí púpọ̀ à ń gbé mọ́tò bá wa páàkì mọ́tò sẹ́nu ọ̀nà wọn kì í ṣe páàkì mọ́tò dí ẹnu ọ̀nà o ibi tí wọ́n lè gbà kọjá wọlé wa o àmọ́ kí sẹ́yìn pé bọ́lá ń dáńkọ́ lóko ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́sí bá páàkì mọ́tò ṣe dúró lọ́nà nítorí pariwo pé ẹ wá ẹ má páàkì mọ́tò sí lóòótọ́ lè jẹ́ ọ̀nà wájú ilé yín àmójú títì ni ibi tá a lẹ́tọ̀ọ́ àti páàkì ẹ̀sìn náà sani gbé mọ́tò wọnú yàrá ẹja páàkì ẹ̀ka wọlé afẹ́ rí sáré rí yàn ni mo ní ìyá wa ẹ dákun níbo là ń lọ tá à ń wùrìn ẹ́n ìyá náà sọ o níbo là ń lọ lóòótọ́ tá à ń gbogbo mo fẹ́ lò ń bí ẹ jáde ní sísá àbá pípa ni mo fẹ́ jáde ìráyè jáde kì í pé ẹ fẹ́ wọlé sí kékeré tá a bá pé ẹ fẹ́ wọlé ń ráyè wọlé níbi tẹ́ ẹ lè gbà kọjá wà kí ló dé ẹ wáyé ah! la ọ̀rọ̀ náà bá ọba ọba ọlọ́run wa ní kí ọ̀rọ̀ náà wọlé sí la ó sì dorúkọ rò báyìí yẹ́n ọlọ́ wa bìjòkó sí ni òun náà wá rí pé ah, á kankan lóòótọ́ tó ọdọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ gbogbo tó bá lè máa bí wa nú ẹja lù ńlẹ̀ ká gbà fọlọ́run dáadáa mo kí gbogbo ẹni olólùfẹ́ wa tẹ́ ń wo wákàkiri gbogbo àgbáńlá ayé mo fàsìkò yín náà kí gbogbo ẹ̀yin jẹ̀mọ́ mi ọwọ́ àdúrà dáwà group hmm. ọwọ́ àdúrà Adawa group níjọ wa kásádùá kò sí gbà níṣe wa ọwọ́ àdúrà dáwà group níjọ wa kásádùá kò sí gbà níṣe wa mo mọ̀ pé àmì ara mi ọmọ bá mi kọrin yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ajáwa Zaria Adésọlá kò ní bàjẹ́ wa. ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run amiru wa náà ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ajá abdul wasi eh, muhammad awal alasa adúlá gbogbo wa gbà pàtàkì jù mísọ̀nà wa alhaji wa imaamu azenul abidin osama ọlọ́run ọba wa pẹ̀lú yín o ọlọ́run ní fi yín lẹ̀ àti gbogbo ẹ̀yin jàmá wa nínú ọwọ́ àdúrà pátápátá látòkè délẹ̀ gbogbo yín náà ni mo kí ẹ kú àdúró ti wa lórí ètò ramadan kareem tọdún yìí ọlọ́run ọba ń dúró tẹnìkọ̀ọ̀kan yín mo kí ìyá ìyá àdínní ẹ̀yin eh, eh, dawa group mama wa alhaja wa khadija kubra ṣọlá ọlọ́run ló lè ṣe nílùú amẹ́ríkà ọlọ́run mọ́sàbà dúró ti yàwá náà ọlọ́run ní báyìí inú jẹ́ láéláé ọ̀là la haula wala quwwata illa billahi ali ilẹ̀ asim. now gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ ti ń fóònù mi wọn ò jẹ́ fóònù mi ọgbádùn ẹ sẹ́ni sọ ń sàní sẹ́ni sọ béèrè wa ni ah, ẹ jẹ́ ń sáré sọ sẹ́ni béèrè tá béèrè ní àná hmm, màá sọ ànsà rẹ̀ fún wa ń sìn àwa tá a bá gbà béèrè yẹn pẹ̀lú ògùn ọlọ́run ṣáà láà tó bá di ní ọ̀la àbọ̀túnla a sọ fún wa pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run eh, a sì béèrè béèrè mi lónìí náà àmọ́ béèrè tàná yẹn ni abere yi yìí pé kàmú àyà ti khamri àyà mélòó ló nípa ọ̀rọ̀ ọtí mímu nínú mẹ́ta ni mẹ́ta náà lọ́lọ́run fi sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ọtí mímu a ní káwọn èèyàn àyà yẹn wà kàn kọ́ sọ pé mélòó mẹ́ta ni ibi kan bẹ ọlọ́run níbìkan bẹ́ẹ̀ níbìkan ọlọ́run ní wàlá takarabu sọ̀láta wà á tún sùkárà ọlọ́run tún sọ níbìkan iná malakamiru wàlú mèsì wàlá nsọ́bù wàlá asilamu ríjísùn mina amali shaitan àwọn àyà mẹ́ta yẹn lọ́run bá fi sọ̀rọ̀ ń pọ̀ tí mímu kí a mọ̀ bẹ́ẹ̀ abéèrè pé mali jẹ̀dì ìdáàni kí là ń pè ní jẹ̀dì ìdáàni nǹkan tuntun méjì tí lárúbáwá bá sọ pé nǹkan tuntun méjì nǹkan tó ń pè bẹ́ẹ̀ náà ni al-layl wan-nahar ọ̀sán àtòru ni jojoojúmọ́ lọ̀sán máa tuntun jojoojúmọ́ lòru máa tuntun ẹ̀yà wo ramadan tí ramadan bá ṣe bá àgbà kan last year ìgbà tí tọdún yìí tún bọ̀ kí la tún ṣe a tún retí oṣù rẹ̀ ni ẹ̀yà ọjà wọn lè yan àwọn tábà ti rọ́ṣù ẹ̀ wọn ni wọn rọ́ṣù wọn ni tábà ti rọ́ṣù ẹ̀ tún rọ́ṣù rẹ̀ tuntun gbogbo ẹ̀ tún máa sọ pé àwọn náà ti rọ́ṣù o ẹ̀ tún pariwo náà nítorí pé tuntun ni ọmọ jẹ ẹ̀ tuntun lọ́jọ́ ọmọ jẹ tuntun ọjọ́ ayé ọ̀sán ọjọ́ ayé lóru tuntun ni wọ́n máa jẹ méjèèjì ọmọ wa tuntun wọ́n máa gbaṣẹ́ nìkan náà àwọn àfọ̀jọ̀gbọ́n ó ní ìnàlìjẹ̀dì ìdẹ́yìn ìdá mọ́sítáwó làyà alájẹ̀dídín adínáyàwó lílíbìlá ó ní bí méjèèjì tuntun ní tán máa ń gbaṣẹ́ fúnra wọn lérí tuntun kan ọmọ tá a bí tuntun ní jẹ́ bẹ́ẹ̀ àwọn méjì ní ọmọ á gbaṣẹ́ lérí ara wọn fúnfún lórí ọmọ yìí títí tí wọ́n fi sọ ọmọ yìí darúgbó àbí ẹ̀yin náà wo orun yín irun dúdú jó ní ti ń di funfun ẹ lọ lè wò ẹ rí bẹ́ẹ̀ ẹlẹ́kẹta mo béèrè pé mọ́níwáṣá ni rijal dukula fil islam ta lọkùnrin ẹlẹ́ẹ̀kejì tó gba islam lọ́wọ́ anabiwa muhammad òun tọ̀hún ni abdullahi bọ́ni masaudi abdullahi bọ́ni masaudi òun lọkùnrin ẹlẹ́ẹ̀kejì tó wọnú islam báwọn abéèrè tí abéèrè yìí ti jẹ́nu ni pẹ̀lú ògbólọ̀ inshallah tó bá di ní ọ̀la sọ́túnla a máa sọ ansa ẹni tí ọgbà fún wa. àtún abéèrè ìbéèrè tòní ẹ wá ń bá èrò kẹsàrí bá mi kọ́lẹ̀. a ní kamarat dukira lafsu muhammad fil quran ẹ̀ẹ́mẹ́ẹ̀ló lọ́lọ́run dárúkọ muhammad muhammad nínú alukur'an ẹ̀ẹ́mẹ́ẹ̀ló lọ́lọ́run dárúkọ muhammad muhammad muhammad muhammad nínú alukur'an ẹlẹ́ẹ̀kejì maya suratu lati fi akhiriya arba'atu ashara isma min asma illahil husna súra wo ẹ kàn dárúkọ súra yẹn ni o súra wo lọ́lọ́run ọba ti ka orúkọ rẹ̀ mẹ́rìnlá náà orúkọ ọlọ́run tó mọ́ jù tó dáa jù mẹ́rìnlá ọlọ́run ọba ka gbẹ̀yìn ń parí súra yẹn súra wo ni lọ́lọ́run ọba ti ka orúkọ mẹ́rìnlá ẹlẹ́ẹ̀kẹta abẹ́rẹ́ pé máta tààní kẹlímọ́tò sọ̀ìd tẹ́ ẹ bá gbọ́ tán bá sọ pé asọ̀ìd asọ̀ìd kí ni túmọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá tí bóyá náà lùkúrẹ́ bá ti kọ̀ tán bá sọ pé asọ̀ìd sọ́ọ̀d àyìn ìyá ọ̀dà asọ̀ìd kí ni túmọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá bẹ́ẹ̀rẹ̀ mẹ́ta yìí náà ní kẹ́ ẹ bá mi dáhùn kẹ́ wá kọ́rúkọ yín sí kí ẹ sì kọ́ bí tẹ́ ti tẹ́ tẹ́ sí yín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 tá a bá wà láàrin àwọn èèyàn ká máa jìnnà sí wọn ká máa fọ ìdùnkúnpọ̀ àwa báyìí náà ni ká máa fi sín tá a bá fẹ́ wúkọ́ àwa fẹ́ fi sín tá a bá ṣe sínú pépà kékeré ẹja ka ká lọ júnù síbi tẹ́nìkan ò ti ní fi ara gbà kọ́lọ̀ mọ́sà gbọ́dọ̀ yà wá kọ́dà bòbè mi kọ́dà bòbè yín náà lọ́la ká tún fi ire àtayọ̀ ká fi pàdé lórí ètò Ramadan Kareem orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà ni ma asalam wa ilal liqa.